أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وآله وأصحابه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim nínú suratu al-Hashr lónìí a bẹ̀rẹ̀ láti ààyà ẹlẹ́ẹ̀kẹjọ للفقراء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

sọ yìí ọ̀rọ̀ للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون وأموالهم يبتغون فضلا من الله ورضوانه وينصرون الله ورسوله أولئك هم الصادقون ẹni pé àwọn táníkà muhajirin àwọn tí wọ́n lé wọn jáde kúrò nínú ìlú wọn tí wọ́n fi lé wọn lẹ̀ bọ́ sì fi dúkìá wọn sílẹ̀ yẹ́pẹ̀tàwọ́n kọ́pùlà mìíràn mọ́ni wọ̀rọ̀dọ́wà náà tí wọ́n wá oore látọ̀dọ̀ ọlọ́run ọba àti ìyọ́nú rẹ̀ wọ́n yẹ́ ń sọ̀rọ̀ lọ́mọ́ àwọn ọ̀ṣun rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́ wọ́n ti ran àlẹ́ láti gbé ẹ̀sùn náà ga ọlára ipa olùsọ́ọ̀dùkù àwọn wọ̀nyí àwọn ni olódodo nínú ìgbàgbọ́ wọn bákan náà ọ̀rọ̀ àwọn afọ́wọ́ ní mọ̀yáfà tó ní وكذلك يعطى من المال الذي الذي أفاء الله على رسوله الفقراء المهاجرين bákan náà nínú àwọn dúkìá tí ọlọ́run ti ti ka àlẹ́bí sọlọ́mọ́ àwọn àríwọ̀ sọ́nà lọ́rẹ̀ láti ọwọ́ àwọn kèké yìí èyí tí wọ́n dá alẹ́ tí wọ́n sá lọ. àwọn tálíkà muhajirun àwọn náà wọ́n lẹ́kọ̀ọ́ sí i. الذين قبروا كفار مكة إلى خروج من ديارهم وأموالهم أو تي تفري مكة ولي wọ́n tí láti wọn kúrò nínú ìlú wọn wọ́n fi lé wọn lẹ̀ gbọ́kànlá wọn lẹ̀ wọ́n sì fi dúkìá wọn lẹ̀. يطلبون من الله أن يتفضل عليهم بالرزق في الدنيا والجوان في الآخرة. wọ́n ràn ṣàlọ́dọ̀ ọlọ́run pé ni èyí tó dá ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n retí ọlọ́run وينصرون دين الله ورسوله بالجهاد في سبيل الله بني وما يسيرون وبلا wọ́n ti ran òjíṣẹ́ rẹ̀ lọ láti jọ jáde ṣe jihad lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba kò dára ìkàwùmọ̀ sọ́ọ̀dẹ̀kù àwọn wọ̀nyí àwọn olódodo àlẹ́rí iná sọ́dọ̀kù fọ́nà òun lè fẹ́ rẹ̀ jù àwọn tí wọ́n fi iṣẹ́ wọn wọ́n fi wọ́n fi iṣẹ́ wọn wọ́n fi ṣe ọ̀rọ̀ wọn lódodo èyí ni pé ohun tí wọ́n ń sọ lẹ́nu òun náà ni wọ́n ń ṣe níṣẹ́. sọ ọlọ́run ọba ó ní nínú dúkìá tí ọlọ́run ọba tí ó bá lórí ẹṣin àbí lórí ràkúnmí àbí pẹ̀lú ẹsẹ̀ so irú àwọn dúkìá yìí àwọn ọjọ́ mẹ́rin wọn ni àkọ́kọ́ nínú wọn onídàwò ìfowópamọ́ àwọn tí àwọn ẹbí àlẹ́bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n ni ẹ̀ka àmà àti àwọn ọmọ òrukàn wọ́n mẹ̀sàgìn bẹ́ẹ̀ náà ni àwọn lùsíì àwọn tálíkà wọ́pùlù sẹ́rí àti àwọn àlejò tí wọ́n wà lójú ọ̀nà tí nǹkan ọ̀hún rajò ó tán mọ́ wọn lọ́wọ́ àwọn ni alùpùpọ̀rọ̀ alùmùhàjìrì àwọn tí a ń sọ̀rọ̀ báyìí àwọn ni táníkà mùhàjìrì tó yẹ pé kò sí nǹkan kan lọ́wọ́ ọmọ wọn láti gbà ti kú ní mẹ́ka so àwọn náà ní ẹ̀tọ́ sí dúkìá yìí. Òhun lẹ́bí iná pọ́pọ̀ òfáàrùn Mákà ilà òrùdù mi ha. Àwọn ní àwọn kòtẹ̀rí Mákà tí wọ́n ti wọ́n ní kíláàsì láti jáde sí òun Mákà. Wọ́n ilà àtẹ́ǹtì àbúwádì ìmọ̀dìyárì ní fi ha. Wọ́n sì wọ́n sì kà wọ́n pa tó wọ́n mọ́ mú nǹkan jáde. Wọ́n fi owó wọn lẹ̀. wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n fi àwọn ọmọ wọn sílẹ̀ kọ́lá bú límọ̀n pé wọ́n wá ọlọ́run wọ́n wá ọlọ́run rẹ̀ ayé bẹ́ẹ̀ ni wọ́n ra lọ́wọ́ láti gbé ga láti tẹ̀lé jáde lọ sí jihad láti máa tan ẹ̀sìn Islam ká àwọn wọ̀nyí àwọn ni olódodo so àwọn ni aya sọ̀rọ̀ bá pé fàlìláàrí wọ́nì rọ̀súlì wọ́nì bìnkúrba wọ́nì yàtàmà wọ́nì màtàkì wọ́n bìn sàbí bí bàtọ́lọ̀ tó ní wàlé ìfòkọ̀rọ̀ almuhajirun ọwá di ìran márùn-ún àwọn ọ̀rọ̀ márùn-ún yìí báyìí á kó dúkìá náà di márùn-ún وتكون الأخماس أربعة باقية للفقراء المهاجرين nígbà tí a ní sàkálà bá mú ìdá kan nínú ìdá márùn yìí mẹ́rin tó kù òun dá pin fún àwọn ẹ̀sọ́ márùn ká sọ nínú rẹ̀ náà ni a ti gbọ́ fún wọn. ọlọ́ni kùdà ìgbà òmùsọ́ọ̀dì kù àwọn wọ̀nyí àwọn ni olódodo èyí tí wọ́n tẹ̀lé ànẹ́fà sálà pẹ̀lú òdodo wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ pẹ̀lú òdodo wọ́n ti ń tẹ̀lé pẹ̀lú òdodo. ẹ̀gbọ́n wọn rọ̀ wá láti ọ̀dọ̀ Sa'id ibn Musayyib ó ní ànẹ́fà sálà sọ pé abshiru ya ma'ashara fa'alifil muhajirin ó ní ìró òdò yóò ìṣára yìí ẹ̀yin ìjọ sáníkà muhajir ṣe ń ṣe ìjọra láti maka wá sí madina ohun tá à ń fún yín ní ròdùn rẹ̀ ní anúrò kam yóò malkiyama ìmọ́lẹ̀ tó kpójú owó tó kún pérépéré lóòótọ́ ọ̀gbẹ́ndì alkiyama tàkùnú nàìjẹ́nàta kọ́bùlà àbúyá ìnáà. ẹ wọ àjẹ́nà síwájú àwọn olówó àwọn ọlọ́lá bìnísì yọ̀wò mi pẹ̀lú ìdajì ọjọ́ wàdà àkọ̀ǹsùnmí àti ní ìdajì ọjọ́ tá a ti ń wí ọgọ́rùn-ún márùn-ún ọdún ni nínú ọdún tẹ̀yìn kalẹ̀ ayé ìdajì ọjọ́ tá ọgọ́rùn-ún márùn-ún ọdún ló jẹ́ nínú ohun tẹ̀yìn ayé pé so níbi ọlọ́run bá fún àwọn mọ̀hàdìrú ó fún wọn ní ìròdùn ló pé lóòótọ́ bẹ́ẹ̀ ni àṣeyàmà wọ́n ní ìmọ́lẹ̀ tó pé pérépéré bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n kọ́kọ́ wọ àjẹ́nà síwájú àwọn ọlọ́lá àwọn olówó. ọlọ́run ó ṣe ìròyìn àwọn mọ̀hàdìrú ni pé. wọ́n lé wọn kó lù ú wọ́n fi lé wọn lẹ̀ wọ́n kọ̀nà wọn sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì wọ́n jáde láì sí gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n wá ìyọ̀dá ọlọ́run ọba àti ìyọ́nú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ran ẹ̀sìn ọlọ́run ọba lọ bẹ́ẹ̀ ni wọ́n ti ran máa wà ní lọ́wọ́. ìròyìn ìbáyìí tí ọlọ́run ti yin àwọn àjẹrò àyà yìí ó fi hàn bí ìgbà tó pé àwọn nìkan ó ní wọ́n ti sífà yìí lára ṣùgbọ́n lóòótọ́ lóòótọ́ ọlọ́run tún yin àwọn àrùsọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní ilẹ̀ lẹ́bí na àmàlú wàhálà jàrú wàjá àdùbí àmúwárìhìm wàhálà في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض dájúdájú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ wọn gbọ́ tí wọ́n sì ṣe ìdíra láti Mẹ́kà lọ sí Mẹdínà tí wọ́n pẹ̀lú nwa àwọn tí wọ́n gbà wọ́n ní táwọn náà tún ẹ̀sìn Ọlọ́run ọba àwọn wọ̀nyí àwọn ni alágbàkàyà ẹnìkọ̀ọ̀kan wọn nínú wọn tó níbi ọlọ́run pé àwọn àǹsọ́ náà ní àwọn tí wọ́n ran ẹ̀sìn ọba ẹ̀sìn ọlọ́run ọba lọ bákan náà àwọn tí wọ́n gba muhajir lálejò pẹ̀lú ìfẹ́ inú wọn pẹ̀lú ìdùnnú wọn bákan náà ọlọ́run ni wàlẹ́rìnà àmàlú wàhájẹrù wàjáhàdù fi والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا so sípà pé onígbàgbọ́ òdodo ni wọ́n ọlọ́run pàwọ́pọ̀ ni wọ́n ló nígbàgbọ́ òdodo níbi àyà yìí wípé àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba wọ́n sì fi jíra tó ń jagun ẹ̀sìn pẹ̀lú àlẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn tí wọ́n gbà wọ́n lálejò nínú àwọn àǹfọ̀ọ́ tí wọ́n fi fún ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ gbogbo àwọn wọ̀nyí pátá àwọn ni onígbàgbọ́ òdodo. sọ gbogbo wọn ọ̀nì àlẹ́bùkà àtẹ́lẹ̀ ló ròyìn pẹ̀lú fífà yìí náà. ṣùgbọ́n nínú àyà yìí ọlọ́run ti ń yin àwọn àṣọ pẹ̀lú àwọn ìyìn míì tí òun àwọn mùhájì pẹ̀lú wọn. àkọ́kọ́ ni pé ọlọ́run fi ọlá wọn hàn àti ìgbéga tí wọ́n ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó fi hàn pé àwọn kì í ṣe ábẹ́là kẹ́yìn kankan wọ́n kì í ṣe wọ́n pẹ̀bẹ̀ kankan lórí gbogbo nǹkan tí ó ń bọ̀ wálé wọ́n kì í pẹ̀bẹ̀. ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ ni pé wọ́n tún máa ń gbé ẹlòmíì lé orí ara wọn ní gbogbo bùkátà pátá wọ́n máa ń gbé ẹlòmíì lé orí ara wọn lórí gbogbo bùkátà yìí ni pé wọ́n ti ẹlòmíì síwájú níbi bùkátà síwájú àwọn ọ̀gá ẹ̀tọ́ fúnra wọn. bẹ́ẹ̀ ni wọ́n gbà bí àlẹ́gbà àkàndà kó fún àwọn mùhàdìrò nínú àwọn tí wọ́n bá rí nínú ogun tí wọ́n bí àlẹ́gbà àkàndà wọn mọ̀ fún wọn gbogbo ẹ̀rọ ní ìfòsínú kàkà nínú ọlọ́ni. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون ما من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويكبرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون بكنا الذين تبوأوا الدار أو توقوا مهاجر ní Madina tí wọ́n fún wọn ní dùgbé wọn ìmáàdà ní ọ̀pọ̀lẹ́hìn lẹ́yìn tó ti jẹ́ pé wọ́n ti gbàgbọ́ síwájú káwọn mùhájìr tó tó ṣe hijira wá sí Madina yóò fi búna man hajara wọ́n fẹ́ràn àwọn tí wọ́n ṣe hijira láti Maka tí wọ́n wá sọ́dọ̀ wọn wàdá yẹ ti dúnà fi sòdórí ìlú hajj mímà òjò gbogbo nǹkan tó bá fáwọn mùhájìr wọn ẹ ní nǹkan kan tó fẹ́kù nínú ọkàn wọn wípé àwọn ní bùkátà sí nǹkan náà tí wọ́n bá ti fún ọwọ́ na àlà àwùjọ́sìn bẹ́ẹ̀ ni wàá máa tì wọ́n síwájú ara wọn ní gbogbo bùkátà pátá àti nǹkan àǹfààní àti oore ọ̀sọ̀ọ̀sọ̀ jẹ́ pé àwọn ní bùkátà sí nǹkan ọ̀hún á kọ́kọ́ fà kọjá pé àwẹ̀ wọn kọ́kọ́ rí wọn máa yú kọṣọ padà sí i báwo lára nǹkan owó ìlú òfìfò gbogbo ẹni tó bá ju agbára ọkàn rẹ̀ lọ àti ahun tí ń bẹ lọ́kàn rẹ̀ tó bá ju agbára rẹ̀ lọ àwọn wọ̀nyí ló ń sori rẹ̀ lóòótọ́ pé lè àṣẹ wọn ni torí pé ahun yẹn kìí jẹ́ pé ó lè ná sí òfin ọ̀nà àtọ̀lọ́run ṣùgbọ́n ni wọ́n bá ju agbára ọkàn rẹ̀ lọ yóò lè máa ná sí ojú ọ̀nà àtọ̀wọ́lọ́run àwọn afọ́ onímọ̀ yẹ sọ̀rọ̀ wọn ni wàlẹ́dínà sáwùtàmù mẹ́dínà àwọn tí wọ́n ń gbé mẹ́dínà àwọn ni àǹsọ́ àwọn ará mẹ́dínà wà á mẹ́nu min kọ́pìlì hijrọ̀tì muhajirin wọ́n sì ti gbàgbọ́ síwájú káwọn muhajir tó kún ṣe hijira wá sọ̀rọ̀ wọn wọ́n يحبون المهاجرين والنساء والمهاجر تون تهجر وصدعون ويوافونهم بأموالهم وما قوة لدوكي على قوم الزديد للوراء وما لديك أولي أمي أولي يوني ولديك بقوم قتلا يوني ولا يجدون في أنفسهم حسدا لهم مما أوتوا من مال الفيش bẹ́ẹ̀ ni wọ́n kì í pẹ̀lẹ́ àwọn muhajir lórí ìtàlẹ́bíkà àpẹ́lẹ́bá fún wọn nínú dúkìá ghanima ويقدمون المهاجرين وذوي الحاجة على أنفسهم وما دعوى مهاجر نوكي وسواجه níbi gbogbo bùkátà tí ó kọ́ bá ṣe bá wọn àwọn muhajir wọn kọ̀kọ́ fẹ́ fún wọn fún wàlẹ̀ òkà wọ́n kódà bọ́jà pé bùkátà wà fáwọn náà àbáwọn ẹgbẹ́ tí wọ́n fi ẹ̀ ní wọ́n bà kó fáwọn mùhájò wọ́n máa ń tẹ́lẹ̀ mà ní fọ́pùlì wọ́n máa ń tẹ́lẹ̀ fọ́pùlì nílẹ̀ náà gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba tó jẹ́ kó mórí bọ́ kúrò níbi ahun àti ìmọ̀dára ẹni nìkan níbi dúkìá fọ́wọ́dá ìfàwọn mọ̀lùfẹ́ ìdúró alẹ́rí ìlọ́fà àjòjì mọ̀kùnrin àwọn wọ̀nyí àwọn lórí ire àwọn tó ń sori ire pẹ̀lú gbogbo tó bá wù wọ́n lóòótọ́ bẹ́ẹ̀ ni àlùfíàmù nínú ọkọ̀ àbẹ̀rà sọ nínú àyà yìí ọlọ́run ni àwọn àǹkọ́ àwọn tí wọ́n ń gbé màdínà ní ẹ̀yìn kan tó tóbi àkọ́kọ́ ni pé ọlọ́run ni ìnáwó lòfikún náà lòhàjìrì yìí wọ́n nífẹ̀ẹ́ àwọn mùhájìrì àwọn tó fi hijira sọ́dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kejì anáwó lẹ́sà fi kúrú èèmù ṣèkì wọn à àtàkùnáwó. ó ní pé wọn ò ní ìkùnsínú wọn ò sì ní ẹ̀jẹ̀ lọ́kàn wọn lórí gbogbo nǹkan tí wọ́n ń fọ́ àwọn mùhájìrì. ẹlẹ́ẹ̀kẹta anáwó yufadilunahum ala anfusihim wa yu'tunahum ma hum fi ashaddi hajatin ilayhi. òun ni pé wọ́n máa kọ́kọ́ fi àwọn mùhájì síwájú níbi gbogbo bùkátà wọ́n fún wọn ní nǹkan bẹ́ẹ̀ pé àwọn bá ní bùkátà sí tó ti bẹ́ẹ̀ wọn ní dààmú wọ́n fún àwọn mùhájì rí tó àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ẹ̀yìn tí ọlọ́run ti lè rán torí pé nígbà tí wọ́n kọ́kọ́ dé Mẹ̀dínà ọlọ́wọ́ alẹ́sọ̀lọ́wọ́ àwọn àríwọ̀sálà ní tó fọ́sẹ̀ ni pé ó mú ara Mẹ̀dínà pẹ̀lú ẹnìkan nínú ara maka yóò wà ní ìwọ àti ìwọ lágbájá ẹ̀sìn àwá. sọ̀rọ̀ àwọn àjọ gbé bí ọmọ àyá tí wọ́n jọ débi pé yóò pe dúkìá rẹ̀ sí méjì yóò ní kí ọmọ ẹ̀yọ́ òun nídìí ẹ̀sìn fún mú kan. tó bá níyàwó méjì ó lè kọ̀ọ̀kan lẹ̀ yóò ní kí ọmọ ẹ̀yọ́ òun nínú ẹ̀sìn kan kẹ́kan. bí ẹgbẹ́ ṣe fáwọn òhàjò òòlù. tí wọ́n bá ní oko wọ́n da sí méjì yóò ní kóòrùn àti ọmọ ẹ̀yà òun kan ọ̀dọ́ pín lọ́kọ̀ọ̀kan. torí pé kóòrùn náà lè máa bọ́ bùkátà ara rẹ̀ eléwo ló ní pẹ̀lú eléyìí kò sí mi ò rò pé irú ọmọ àyà báyìí tó ń bẹ mọ́ láwọn tó yẹ pé kò sí nǹkan kan tó dà wọ́n pọ̀ níbi ẹbí ẹ̀sìn ló dà wọ́n a gbọ́dọ̀ pé ẹ̀sìn lásán torí pé ẹ̀sìn ìdè lásán ọmọ àyà ìdí ẹ̀sìn ó ju ọmọ àyà tá a ti lè máa ń ká àjọ bí mi lọ sọ ìdí nu tó fi jẹ́ pé ọlọ́run ọba yìn wọ́n nínú musnad imam ahmed anas ibn malik ó gba ìgbàwọ́ ọ̀kan wá ó ní qala al-muhajiruna ya rasulallah ma ra'ayna mithla qawmin qadimna alayhim أحسن مواساة في قليل ولا أحسن بدلا في كثير أو مهاجرون وقت wọ́n lọ bá àlẹ́bí sọ́nà máa wà ní wọ́n wọ ọlọ́run láti dọ́dà orí àwọn èèyàn àti ìrírú àwọn èèyàn tá a wá sọ́dọ̀ wọn rí torí pé gbogbo nǹkan bá ní ó kéré ọkọ̀ ni wọ́n sì í bẹ̀rù láti fún àwọn àwọn ọmọ ìyá wọn tó jẹ́ tá a jẹ́ mọ̀hàjìrún ni wọ́n sì fún wa ní ti dáadáa لقد تقونا المضونة وذلك مدى على تصرفات gbogbo ń dáhùn bùkátà ni wọ́n fún wa wà aṣọ́kù fi máàlì gbogbo ìṣe ẹsẹ̀ wọn nri ti pa wá pọ̀ lórí a a ti bẹ̀rẹ̀ sí ronú pé gbogbo ti àwọn aráàlú òkú torí kò sí ilẹ̀ láì ṣe fáwọn. gbogbo tó ń sìn ṣe yìí láàdá ni wọ́n ń gbà látọ̀dọ̀ ọlọ́run ọba tí ládọ́ọ̀tì ẹ̀ wàá kù táwọn adóhùn yìí tààrẹ́ ti sáà sọ́nà bá sọ fún wa pé lá má àtìlẹ́yìntùm àrẹ yìí wàdà áwùtùm lọ́wọ́ àgbà wàdà nàlá òun yìí àlẹ́bí ilé rárá wọn ò kó gbogbo ládàá lọ lópin ìgbà tẹ́ẹ̀ bá ti ń yìn wọn lórí nǹkan tí wọ́n ń ṣe yìí tẹ́ẹ̀ tó ń gbàdúrà fún wọn ọlọ́run yóò jọ fún yín láńgá papọ̀ èyí ni pé àwọn nìkan kọ́ ni wọ́n lè dáadáa ẹni àtòrè fún tó náà bá dúpẹ́ tó yẹ ní tó ṣe fún un tó sì ń bẹ ọlọ́run tó ń gbàdúrà sọ́lọ́ lórí akóńtọ̀ ọlọ́run kọ́ fún un lẹ́nu dáadáa torí pé òun náà ti ṣe ń tọ́ lágbára eléyìí ó ṣe fún un nínú dúkìá rẹ̀ ó fún lówó ṣùgbọ́n eléyìí kò lówó tí ó kó padà mọ̀káfá àti tiẹ̀ ònìkọ́ gbàdúrà tó sì ní lórí tí o ṣe fóun náà kọ́ mọ̀ ọ́ ipe lágbádá ó ṣe òun fóun eléyìí náà ọlọ́run kò fún láadá lórí ẹ̀. nínú ọlọ́dáwọn àṣọ wọn ní umar ibn Khattab nígbà tí wọ́n gbé ní ọ̀bẹ lórí ìrìn torí pé àkókò ti dé ó sọ àsọtẹ́lẹ̀ ìpè gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ àlífà lẹ́yìn mi o àsọtẹ́lẹ̀ mi rèé ó ní pé àyíyá àrífà ó sọ àsọtẹ́lẹ̀ sórí àwọn mùhàjírùn al-awwalun àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn mùhàjírùn ó ní àyíyá àrífà náà ó ní pé mò ń fi àkọsílẹ̀ fún ọ fọ́ ọmọ ìwọ wọn kó o fún wọn ní ìwọ wọn ipò kọ́nà ń tò wọ́n sí ni o fún ni o tò wọ́n òun sara ọ̀mọ́ta òun kó o sì sọ àpọ́nlé lọ́nà nǹkan wọlé kó o gbé wọn síbi àpọ́nlé náà wà ó ìbí àǹfààr bákan náà ló ń fi àsọtẹ́lẹ̀ fún lórí àwọn àǹfààr àwọn ará màdínà ayẹ̀rọ pẹ̀lú orí tó pọ̀ alẹ́dínà tàbáwọ̀ ọ̀gá láwọn sọ pé àwọn ni wọ́n bà wá sílùú tó fún wa níbùgbé wàlìkì mẹ́rin ẹ̀mí ọ̀pù bẹ́ẹ̀ ni wọ́n síwájú gba ẹ̀sìn wọ́n síwájú gbọ́dọ̀ gbọ́ síwájú kájọ tèyí jìra wá sọ́dọ̀ wọn. àyùkúbádà ni mo sì ní gbogbo ẹni tó bá ṣe dáadáa nínú wọn ẹgbà dáadáa tó ṣe. wà á nìyàn fún àyà àbú àmàtì gbogbo ẹni tí wọ́n bá ti ṣe ẹ mójú kúrò níbi àṣìṣe rẹ̀ torí pé ẹni tó ga ni wọ́n ẹni tó lọ́n pọ́nlé ni wọ́n èyí lẹ̀ ọ̀ràn lé tí wọ́n bá ṣàṣìṣe ẹ ṣàmójú kúrò níbi àṣìṣe wọn tí wọ́n bá ṣe dáadáa ẹ yìn wọ́n lórí dáadáa tí wọ́n ṣe eléyìí ni àkọsẹ́lẹ̀ bí Sayyidina Umar tó ṣe síwájú kó tó kú torí pé ó mọ̀ pé ọlọ́run pààrọ̀ ìjọ méjèèjì yìí lé àwọn muhajirun al-awwalun àti àwọn ansar bákan náà ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam tó ń sọ nípa ansar ó ní inna ikhwanakum qad taraku al-amwala wal-awlada wa kharaju ilaykum ó ń sọ fún ara Mẹ̀dínà pé àwọn ọmọ ya yín wọ́n jáde wá láti Mẹ́kà wọ́n fi dúkìá wọn sílẹ̀ wọ́n fi àwọn ọmọ àwọn ọmọ wọn náà sílẹ̀ wọ́n wá jáde wá ka ilé ní ìròyìn. kọ̀kọ́lù àbùhárù náà fẹ́yìn náà ṣẹ̀kọ́ wọ́n á kọ́kọ́ àdẹ́sà sánà ṣe mẹ́dàbù dúkìá tiwa ká pín sí méjì láàrin àwọn àwọn. فقال رسول الله صلى الله عليه وسلم أو غير ذلك làdẹ́sà sálà ká tún sọ fún wọn pé tí nǹkan mí nǹkan jẹjẹ tó fẹ́ ṣe fún wọn kọ́ọ̀lù ọ̀nà àdáka ya ọ̀sùn lọ́wọ́ wọn ní kí ni tó kúkù tó ọ̀fẹ́ ká ṣe wà ìwà òṣìṣẹ́ ọlọ́wọ́ wa làdẹ́sà sálà ká sọ fún wọn pé lóòmù ọwọ́ làyà ìfúnà làmà sí pé àwọn ẹ̀tọ́ tó wá báyìí wọn ò mọ lọ́dọ̀ wọn lọ́wọ́ kò wọ́tàkùnàhùn wọ́tùkọ́sùnúnàhùn mùsàmùrà torí ìdí èyẹ bá wọn wáṣẹ káwọn náà máa ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ ara wọn tẹ́ ẹ bá lóko ẹ̀sìn sí méjì fún náà ní okun káwọn náà ti máa ṣiṣẹ́ tí ò bá pé méjì káwọn wọn máa ṣiṣẹ́ ní oko gbogbo tí àǹfààní tó bá jáde ní ẹ̀ ẹ̀ẹ́dọ̀ pin fàkọ́ọ̀lù náà yà ọ̀sùn lọ́la wọ́n ní àtúkọ́ àti ìgbà òṣìṣẹ́ sọ irú ó sọ̀rọ̀ ààrẹ nínú tárí ìpìlẹ̀ ayé mọ́. ẹ̀yìn kẹta tọ́nà yìí wọ́n ni pé yòkọ́dínú lẹ́gbẹ̀rún ìṣáàjà àlà àkókò wọ́n máa gbogbo ẹni ọba ní bùkátà òun wọ́n sì síwájú lórí ara wọn kódà báwọn náà bá ní bùkátà sí ọ̀hún wọ́n á débi pé ẹni oníyàwó méjì ọkọ̀ kan torí kẹ́yìn kan ló kẹ́kọ̀ọ́ ẹni olóko méjì ó mú kan ó fún ọmọ àyà rẹ̀ nínú ẹ̀sìn gbogbo eléyìí kì í ṣe nǹkan kan àyàfi torí pé wọn ò ní ìkórìíra lọ́kàn ní òsì láwọn wọn ò mọ́tara wọn nìkan ìdínú tọ́lọ̀ ti sọ pé wọ́n mọ ìlú kọ̀ṣù àlọ́sùn gbogbo ẹnikẹ́ni tó bá ju agbára ẹ̀mí ẹ̀ lọ àti àrùn tó ń bẹ rẹ̀ àti ìmọ̀tara rẹ̀ kàbùkàrà rẹ̀ nìkan bá ju agbára ẹ̀ lọ àwọn ilé ìlàwọ̀ olóyìnbó torí pé kò sí ní ẹsẹ̀ lè ṣiṣẹ́ ọ̀nà ọlọ́run tí wọ́n pẹ̀lú àwọn ṣíṣe kò lè Muslim أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال أرقني خير هو طبعا لسه سلم لبعض يا رسول الله أصابني الجعد a òjíṣẹ́ ọlọ́run àìní àti wàhálà ebi ló dé bá mi. na ìlànà ìṣáàdì ní àdéhùn àtàlà bá ipe ẹlọ bá mi wò ó bóyá wọn ní nǹkan kan tá a lè fún arákùnrin tó ti ẹ̀kọ́kọ́ jẹ náà síwájú sábó wà ní dáàbò padà mi yẹ bìrì ẹ̀ wọ́n lọ ṣe wọ́n ò rí nǹkan kan lọ́dọ̀ wọn kò sí ń tẹ́lu lè jẹ́ ní ilé ẹ̀rọ wa lọ sọ ohun tí ẹnu lè jẹ kò sí ní ilé torí pé tó bá tó wà ní wọn ò ní fi pamọ́ fún mi. فقال رسول الله صلى الله عليه وسلم ní anẹ́sà kánà bá sọ pé ọ̀dà ẹ̀yin tààbẹ̀ ni ala rọ́jùlù yòóbí fọ̀hádì lẹ́yìn àwọn yàrá àbùrùmọ́ pé ẹnìkan nù yín ó lè fi ọwọ́ báyà ikú wọn ba àwọn arákùnrin yìí lálejò lálẹ́ kí ọlọ́run kó tèkẹ́ rẹ̀ kọ̀ọ̀kọ́ ọ̀dà rọ́jùlù mìíràn àwùjọ arákùnrin kan nínú àwọn dìde olóyìn ó gbàlejò rẹ̀ fàtàkà ìlà àhìn lọ́ba ti sàrí lọ sọ́dọ̀ ìyáàlì rẹ̀ ń dé kọ̀kọ́ rẹ̀ lè má ẹ̀kì ọwọ́ akọ̀ fún ìyàwó ẹ̀ lẹ́yìn kò rọ̀ fún náà wà ní mo ní àlejò àlejò ànẹ́bì sí ní àlejò òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní láti ara gbogbo nǹkan tó bá ní mọ́tì nǹkan kan pamọ́ gbogbo ẹ̀ ló kó jáde káfíńtì wọ́n láti dùn. mọ́mú nǹkan kan pamọ́ mọ́tì nǹkan kan mọ́tì fẹ́ nǹkan kan kù gbogbo tí ń bá ń bẹ òní ó kó jáde káfíńtì wọ́n láti dùn. nìyẹn wọ́n bá ní wallahi ma indi illa fúdù síbíà kò sí nǹkan kan ń tọ́ka fún ilé oúnjẹ táwọn ọmọ ọ̀sẹ̀ lọ. a lóúnjẹ kankan lálẹ́ oúnjẹ táwọn ọmọ nìkan jẹ lọ́wọ́ kọ́lá bẹ́yìnà àwọn àdàtúndìyàtò àṣà fanọ́sì níhìn orúkọ ọgbọ́gbà àdàlùfẹ́ táwọn ọmọ bá dé tó bá ní sọ pé ebi ń pa wọn gbé kàtà náà ọmọ ọ sí náà títí wọn fi sùn tí bá sùn tán tí mo bá mú àlejò wọlé vaccine iraq padà kalimárìnà wà lẹ́tùwé ìbùkúrù náà àwọn wà á ikùn wálẹ̀ àlejò kẹta sí ìyàwó ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ nígbà tá a lè dòde ní wọn tó jẹ kalẹ̀ tí wọ́n máa bẹ̀rù olùmẹ́pa àwọn àlejò nìkan náà mú wọn lẹ́nu àwọn ọ̀jẹ̀ kẹta lórí káwọn àlejò obìnrin gbogbo bọ́kọ̀ rẹ̀ ṣe wí bẹ́ẹ̀ náà ló ṣe ثم غدا الرجل على رسول الله صلى الله عليه وسلم nígbà tó dáàárọ̀ arákùnrin yìí ó kó àwọn àlejò àlejò àtàlà lọ sọ́dọ̀ àlejò àtàlà kọ̀kọ́ọ̀lá lọ́wọ́ àdájúbà sọ́ọ̀sọ́lá máa ń sọ fún pé làkọ̀dì àjàbà mọ́ọ̀kú ní fùlàní wọ́n fùlàní dájúdájú ọlọ́run ṣe é mọ̀ nípa arákùnrin yìí àti ìyàwó rẹ̀. àwọn dọ́kítà ìpè ọlọ́run ọba lẹ́rìn sí táwọn arákùnrin yìí ìyàwó ẹ̀ ṣe. wàhálà ìdáná mọ́ lọ́lọ́mọba sọ kalẹ̀ na àlà àǹtóṣìṣẹ́ wà náà káàdà bí máa ti àwọn míì síwájú nípa bùkátà fáwọn náà ní bùkátà tó náà. ó fi hàn pé ìnáwó sójú ọ̀nà àtọ̀ náà ó ṣe pàtàkì jù nínú ẹ̀sìn. bẹ́ẹ̀ ni ó wà ní márùtábà márùtábà àwọn apá àkàtì márùtábà mẹ́ta yé ni pé ipò mẹ́ta ló ní. àkọ́kọ́ nú ẹ̀ ìǹfààkù ní báàbì náà fi sípàtì àmì omi tẹ́yìn oní dúkìá ó wá ná nínú dúkìá ẹ̀ apákọ̀ọ́kọ́ lápapọ̀ gẹ́gẹ́ bí ìdájí àbí ìdájẹ́ nínú mẹ́ta ó ná sójú ọ̀nà àtọ̀nà. gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé wà mí mà ọ̀gá kan náà ó yóò tètè nínú tọ́nà ń ṣe àrùbìṣe fún wọn wọ́n ná wọ́n fún àwọn èèyàn kí ni tó fi hàn ní wàhálà yìí pé apá kan ló ṣíṣe alẹ́ ìwọ́n náà. Nígbà lè ń sílẹ̀ kìkò Wà mí ma ọ̀sàkọ̀ náà ó yóò fi kò. Kẹ́límọ̀ wo ló fi hàn pé apá kan díẹ̀ nínú bọ́lọ̀ ìṣèkò ìwọ́n náà. Náà, ẹ̀yin ìṣẹ́ àgbà. Ah, ah. ó ní wàmí mà nínú ìsọ́nà ìṣẹ̀kùn rẹ̀ nínú eléyìí ẹ̀ pé apá kan nínú ẹ̀ ní wàmínà. ipò ẹlẹ́ẹ̀kejì ó ní àìsèǹfààkù mímọ yòókù ìǹkan wọ̀yá àrísù àárẹ̀ ó ní kéèyàn ná nínú ìkẹ́kọ̀ọ́ nífẹ̀ẹ́ sí tó wù ú. fẹ́ẹ́ pé òun gan gbogbo rẹ̀ ó ń sojú kòkòrò rẹ̀ wa rí tán wa ní ẹ̀sọ́jú ọ̀nà ọlọ́ èlé náà ìka àgbọ̀ kan nínú nínú ẹ̀sọ́jú ọ̀nà ọlọ́ àwọn èèyàn ọlọ́ni wà á tẹ̀lẹ́dá padà òkè ó kúrò èèyàn ní dúkìá lórí ikú náà nífẹ̀ẹ́ sí dúkìá wọn ọlọ́ni wọ̀nyí sọ ìlú kọ̀ wàyẹ̀tìmọ̀ ni wà á wọ́n á máa fáwọn èèyàn ló ń lórí fáwọn náà nífẹ̀ẹ́ tó ń yẹn wọ́n padà ìní wọ́n fún ọmọ òrukàn wọ́n fún ẹrú tó wà lábẹ́ lábẹ́ ìṣe ẹrú lábẹ́ ìyẹn wọ́n fi ràn lọ́wọ́ so ọ̀kan náà fún lélẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn ọ̀nà nínú tọ́lọ̀ òfin èyí ni pé gẹ́gẹ́ bí ìdájí àbẹ́ẹ̀ lọ́wọ́ àdúgbò pé kéèyàn ná nínú nǹkan tó nítẹ̀ẹ́ tí fóun náà ní tó gbòòrò òun ni nígbà wá nìkan lọ́wọ́ kúkú lọ sójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bí ẹnì tó ní oko ẹ̀sẹ̀ ní rọ́bà nígbà tó tí ọlọ́run sọ láǹtẹ̀ náà lè rọ́ hátà tó ń fẹ́ kù wípé ẹ lè rí oore àti ìtẹ̀lé ọlọ́run àti ìṣe ìgbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu àyàfi kẹ́ ẹ lẹ́nu tẹ́ ó wù ní tẹ́ ẹ fẹ́ lẹ́yìn náà nífẹ̀ẹ́ sí wọ́n lọ bá àlẹ́bí sallallahu alaihi wasallam ó ní ìwọ òṣìṣẹ́ ọlọ́run sórí oko yìí tó bẹ́ẹ̀ múlé ti mọ́tíláṣí rẹ̀ yìí oko náà ló wù lójú torí pé arziki ti ń bẹ lú ẹ̀ ìwọ náà mà ìwọ gan máa wọnú ìtàn wá láti wá sinmi sórí okòrò gbogbo ẹ̀ pátá òfọ́nà. sọ apá kan nínú ìnìyànjú títí pé gbogbo tó ní lọ́nà o bẹ̀ èyí tó wù ú jù tó náà nífẹ̀ẹ́ sí jù ló fi kalẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ipò kẹta ó ní ìfáàkù máa ìfà àlàálọ́ sàáàbì ààrẹ ó ní kéèyàn ọ̀nà sójú ọ̀nà ọ̀nà pẹ̀lú pé ó ní bùkátà sí nǹkan òwe ó wá fi ẹlòmíì síwájú bùkátà sí ẹ. ebi ń pààyàn ó lẹ́yìn ọjọ́ bí ìlú méjì tí ó jẹ ó fi sẹ́ni yóò jẹ́ ní ìsinmi ẹni tí ń tọrọ bá wá ẹ̀dá pẹ̀ rẹ̀ ní lọ́wọ́ ebi ń ta ní ìyẹn sí ìjẹ́ látàárọ̀. débi pé òun náà fẹ́ jẹ ibi tí o kùn náà ọwọ́ amúnẹ́bí nù méjì òkòtì sí mi ìmọ̀ ọwọ́ akọ ẹni tí ebi ń pa ẹni pé ó ti ó ń tọ̀ ó síwájú bùkátà ti tiẹ̀ òun náà ní bùkátà ti ṣùgbọ́n ó ti tó ń tọ̀ ó síwájú. tó ilé òní ọlọ́run sọ nípa wọn bí wàyó fèrú náà على أنفسهم ولو كان بهم خصاصة wọ́n a máa ti àwọn ẹlòmíì síwájú bùkátà tiwọn kódà báwọn náà bá tiẹ̀ ní bùkátà tí wọ́n nǹkan ọ̀hún. so alákọ̀ọ́kọ́ mọ́tàbà alákọ̀ọ́kọ́ tá a sọ̀rọ̀ pa àwọn afáwọn wípé ọ̀ràn èèyàn ni wọ́n ti dùn torí pé wọ́n wò pé bí zakari zakari yọ sẹ́ni wọ́n bá ní débi pé owó rẹ̀ tó ní sọ́ọ̀ ó di dẹ̀kọ́ tẹ́wọ̀ ọ̀rá yẹn ló kọ́yọ̀ zàká. Ojú òsì lọ lo zàká ò nínú dúkìá ẹ̀ ní díẹ̀ náà ni nínú dúkìá náà kì í ṣe gbogbo ẹ̀. Wọ́n ní márùkábà lẹ́ẹ̀kẹta ó ní èyí tó lé gbóngbó kọ́yá pé èyí ó ní bùkátà sí nǹkan ṣùgbọ́n yóò ti tẹ̀lé bùkátà ẹ̀ lò ní ìsíwájú títí ẹ̀ ìṣà èmi náà fẹ́ ṣùgbọ́n nígbà tó lẹ́pẹ́ òde nǹkan ò sí kèrè máa mú èyí tọkùn èèyàn ló lè ṣe bẹ́ẹ̀ ọkùn èèyàn kan ló lè ṣe bẹ́ẹ̀ nínú irú ẹ̀ à ń ṣe wàhálà wàhálà omi tó lè wù ọwọ́ àlọ́ ọkàn mi níbi tó ti lọ ọkàn mi lẹ́nu sábà wá. wọ́n bá bẹ̀rẹ̀ sí sunkún ní bùkátà tó lè ní kíákíá òun náà sì ju bókìtì kan tó lé lọ wọn á ní á ẹ̀rí kọ́ mi bí kò ni o àbí mo fẹ́ kọ́ sọ̀tọ̀ mo fẹ́ kọ́ mi bí kò báyìí ṣùgbọ́n ọ̀dà ní pé rẹ̀ kò lọ ọwọ́ da tọ́ tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run kọ́ wa ní ìrò àti òrò sí torí àwọn sàhábà tí wọ́n wá tí wọ́n fẹ́ fún eh, ọlọ́run ní gbogbo dúkìá wọn nínú wọn àdéṣà àtàlẹ̀ ọkọ̀ fún wọn ìfẹ́ kí ni tó fi rẹ̀ fún àwọn ìyáàyè rẹ̀ ó lóun fi ọlọ́run àti òbí tẹ̀ rẹ̀ fún wọn àdéṣà àtàlẹ̀ ní rárá. mú ga jù fún wọn èyí tó kù sí ilẹ̀ káwọn èèyàn rẹ ẹlòmíín wá ó ní oko òun ti ọlọ́ òun ti fọ́nà rẹ̀ àmẹ́sà àtàlà ní oko ní tó máa ṣe ni pé oko yìí ṣe wọ́pù rẹ̀ èyí pé kọjá pé gbogbo tí ń bá ń jáde nínú ní kí wọ́n máa ná sí àwọn ẹbí àtàwọn tó wọ́n súnmọ́ nínú ẹbí tí wọ́n mọ̀ fún wọn. tó gbogbo ọ̀nà báyìí àlejò àtàlà ń gbà láti fi tó àwọn èèyàn lọ́dọ̀ ní adùn láti iná tó gbọ́ ọ̀nà sọ́nà ṣùgbọ́n nígbà tí wọ́n bá gbèrò láti ná gbogbo dúkìá wọn pátá kì fi bẹ́ẹ̀ gbà. lẹ́yìn náà àwọn bákàtà nìkan ló tó torí pé ọmọ tẹ̀yìn náà pọ̀ so ìdínú tọ́lọ̀ ní wàlá tẹ́jà àmìyàdà tọmọ̀gbọ̀nú láti ìlà òun wàlá tẹ́sùtù ha kúlẹ̀ sẹ́ má káwọ́ rẹ̀ kọrọ̀ bá tó gbé ọ̀rọ̀ báyìí tó ní iná nǹkan kan gbogbo bàbá bá náwó wò ní náwó ọwọ́ rẹ̀ ní wọ́n wà ní kàkó wàlá tẹ́sùtù ha kúlẹ̀ sẹ́ má sì tẹ ní jíjẹ pátápátá ènìkẹ́ ẹjọ́ ọ̀nà gbogbo dúkìá rẹ̀ ah, má sì bẹ́ẹ̀. bákan náà ọlọ́run tún ní àwọn tí wọ́n máa ná dúkìá ní déédéé tí wọ́n yẹn ná kọjá inú àlà tí wọ́n sì ná nínà tí ò só ọlọ́run ní wàlẹ́rí ilẹ̀ ìdá àwùfàkú lẹ́mùsírífù wọ́nà ìyàpò àwọn tó ń pè nígbà tí wọ́n bá ná sójú ọ̀nà ọlọ́run wọn ò ní ná kọjá inú àlà débi pé bí tí wọ́n fi dúkìá sókòó wàlàm yẹ́kùtùrù bẹ́ẹ̀ ni wọn ò ní ṣe ahun nígbà tí wọ́n bá ń lẹ́dún jọ ọ̀hún wà káàna bẹ́ẹ̀ nà dáàlì àkọ́wá lọ wọ́n wá dúró láàrin gbogbo láàrin gbogbo ọlọ́ọ̀fẹ́ ìtìdá déédéé kéèyàn wà láàrin ìdí ni kò ti ti wá ní àlùkùnmà àárín gbogbo nǹkan ọmọ ń ṣe déédéé ni àìkọjá ẹnu àlà àìsí ìṣe tí òkú kódà tẹ́ ẹ má fi ìjọsìn àlẹ́kà àtàlà a máa kọ̀ fáwọn bá ń kọjá ẹnu àlá ń àbáwọ̀ tí wọ́n ṣe tú òkú kéèyàn wà déédéé ló ومن يوق شح نفسه gbogbo ẹnikẹ́ni tí ọba lábala lórí àrùn tí ń bẹ lọ́kàn rẹ̀ fọwùdá ìgbà òun ògbòkòkò àwọn wọ̀nyí àwọn ni wọ́n kò rí rẹ̀. àdìsí wa láti ọ̀dọ̀ àbúrò rẹ̀ wá النبي صلى الله عليه وسلم صحيح لا يجتمع الغبار في سبيل الله ودخان جهنم في منحري رجل مسلم ولا يجتمع الشح والإيمان في قلب رجل مسلم àwọn nǹkan méjì kan wọn lè papọ̀ láíláí nǹkan alákọ̀ọ́kọ́ ni pé ẹnì ó jagun ẹ̀sìn ó jagun eruku gbòó torí pé kẹ́sìn ọlọ́wọ́ ọba kó lè gbéga. pẹ̀lú èéfín jáànámọ̀ wọn ò papọ̀. Bí ìgbà tí ọlọ́run máa sọ pé ẹni ọjà wọlé. Torí pé kò ní pa wàhálà méjì papọ̀ fẹ́dà. Ìdínú tá a ti pa tá a ti pe obìnrin tí ó rọbí tó kú sí rírọbí yẹn ni inú ìrora lọ́wọ́ méjì pàápàá níbi ilé wọn bí kó tó wá kú sórí rẹ̀ torí pé ikú gan fún rẹ̀ náà ní ti ẹ̀. so ọlọ́run ní òun náà ìdájọ́ tó ń tọ́jú ẹni kú sójú ọ̀nà tọ́lọ́run. ẹlẹ́ẹ̀kejì mú wọn ni pé ẹni ó ń láwùú ó sì dojú kòkòrò ẹni ó ní méjì yìí kò lè papọ̀ ní ọkàn rẹ̀ pẹ̀lú ìmánì. Ẹnpẹ́ ni ó ní ìmánì sọ́nà kò ní láwọn olójú kòkò. Àṣùfà ẹ̀kọ́ yẹ pé ó ní ahun a máa kó fi yóò sì tún lọ lé. gbogbo rígbó torí pé ẹni tí èkú yẹn ń sì أثبتنا النبي صلى الله عليه وسلم أني اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشحة فإن الشحة أهلك من كان قبلكم حملهم على أن سقطوا دماءهم واستحلوا محارمهم النبي صلى الله عليه وسلم أبو سي أبو سي فقط من يده torí àpòsí yẹn tó wà papọ̀ mẹ́yẹ̀ jẹ́ òkùnkùn bí ló fi mù ní lóòjọ́ gbélé àlùkìyàmù. bákan náà wọ́n ti kò ṣọ́kà ẹ ahun pẹ̀lú ojú kòkòrò fàyín nà ṣùkà áhàdàkà mọ̀ǹkà nà kọ̀bùnàkù. ahun papọ̀ mojú kòkòrò yìí olóhà látà àwọn kan síwájú ní. ìtúwọ́n tí wọ́n ń ṣe níwà ahun àti ojú kòkòrò yìí àmọ́dáhùn àǹtẹ́kàkùn ìmọ̀ àwọn torí ẹ̀ gan wọ́n tẹ ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ torí pé ó láwọn ó sì dojú kòkòrò tó sí ń bẹ lọ́wọ́ ẹlòmíì ojú fẹ́ gbà mọ́ títí ẹ̀ torí ẹ̀jẹ̀ ẹ̀ kò ní ọ̀nà tí ó fi gbàgbé kọ́ parọ́ yóò ti fayọ́ bọ̀ tó débi pé wọ́n bẹ̀rẹ̀ sí tẹ ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wọ́n ta àlù màkàrí màrún ó níyàwó mẹ́rin sílé tó bá rí ìyàwó ẹlòmíì tọ́jà yóò sì tó gbà mọ́tì ẹ̀ mẹ́rin lọ́lọ́run wí márùn lòun ó ní mẹ́fà ní òní torí pé ni ó lójú kòkòrò ó sì yá wọn so báyìí omi ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ wọ́n ṣe ìwálò nípa ohun ṣíṣe. Now. والذين جاءوا من بعدهم والذين جاءوا من بعدهم يقولون ربنا لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين na nígbàtí ọlọ́wọ́ bá tó yẹ àwọn mùhàjírù tó tán ó tó wá dá àwọn ọ̀sọ̀ ọlọ́run gbàgbé àwọn ó wá àwọn wá lẹ́yìn wọn títí àti kí ni táwọn ọmọ ẹ̀ ṣe táwọn ọmọ òfin ní irú ọlá káwọn àtiwájú ní ọlọ́ni wàlẹ́dí ìrẹ̀jà òmìnira àdìyẹ àwọn tó wá wá lẹ́yìn àwọn àṣọ àti àwọn mùhàjìrún sẹ́yìn pé yàkùnú wọ́n mọ̀ sọ pé rọ́bàlẹ̀ wọ ọlọ́wọ́ bá wa ìpìlẹ̀nà dáríjì wa wọ́n ní ìfúwánilẹ̀ lẹ́yìn ìrẹ̀sọ̀rọ̀ fún ìlẹ̀ ìgbìmọ̀ àti àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n síwájú wa ní ímánì èyí ni pé àwọn sàábẹ́ àlejò sallallahu alaihi wa sallam àwọn muhajirun àti àwọn ọ̀ṣọ́ ìwọ náà bá forí di wọn forí di àwa náà torí pé àwọn ni wọ́n síwájú nípa ìgbàgbọ́ wala taj'al fi qulubina ghillan lil ladina amanu wọ́n fi sínú ẹ̀mí wa ìkùnsínú àwọn tó nígbàgbọ́ láéláé Rabbana innaka ra'ufur rahim ìwọ náà ọba wa ọba aláàánú ni ọmọ oníkùnrin ni ọ. àfa onímùyẹ́sàrò قل والذين جاءوا من المؤمنين من بعد الأنصار والمهاجرين الأولين أو توا ولن يعلمون منه من أنصار àti àwọn mùhájìrì alákọ̀ọ́kọ́ yàkùlù wọ́n máa sọ pé rọ́bàdà sí lẹ́rẹ̀ òru bàdà wọn náà bá ní ẹsẹ̀ wà sí wọ́n wà kíni ní ìfúwárì náà ti dì í dárí ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn alẹ́bí ilẹ̀ tàbàkú náà bèbè ìmáà láwọn tí wọ́n síwájú wa ní ìmáàlì sọ́nà wọn bá àtòjú fẹ́ wàlá àtẹ́gbẹ́ àti òlóbìnrin àhásàdàn wà ẹ̀kídàn بأحد من أهل الإيمان ولو ما في ìkùnsínú kankan ati ápádà sínú ẹ̀mí wa lórí àwọn tó ní ìgbàgbọ́ fọlọ́wọ́ wa àwọn alákọ̀ọ́kọ́ àti àwọn ẹ̀gbẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ká ní wa rọ́bàlẹ̀ ìnàkàrọ̀ òkun bẹ̀rẹ̀ ìbàdí ìwọ náà ọba aláàánú lọ jẹ́ fún àwọn ẹrú rẹ̀ rọ̀ṣíìmù bíi mò ń sì máa ń ti tẹ wọn. àbáwa ni wọ́pìn ẹ̀yà tẹ́ ẹ bá wò sí èyí sí àyà yìí dàlálàtù àlà àdìnàwó yàgbá ìrìnà lókè. ẹ̀rí ni ó ṣe fi hàn pé ó dáa fún mùsùlùmí àyẹ̀dùkú ọ̀sán àkọ̀wé nìkan kọ́ máa dárúkọ àwọn aṣíwájú ẹ̀ pẹ̀lú oore kọ́ máa máa fún wọn nígbà tó bá dárúkọ àwọn aṣíwájú ẹ̀ ó yìn wọn kó fún wọn wọ̀nyẹ́ tó lẹ́wọ̀n kó fún wọn وأن يحب الصحابة رسول الله صلى الله عليه وسلم قل نتاع وتابع النبي صلى الله عليه وسلم ويذكرهم بخير قل ما كانوا قم في أنواع تذكرة gbogbo ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ wọn kọ́ sọ lóore wọ̀nyà òtẹ́rọ̀ àlùhòrò gbogbo ìgbà tó bá ti dárúkọ wọn ó ní ọ̀rọ̀ di àmọ́ àlùhò ọwọ́ ìyọ́nú ọlọ́run ọba fún wọn. sọ eré ti ẹ̀ pé ẹni tí ń kú ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àwọn sàhábà lẹ́yìn sọ́lọ́lá wà ní ọ̀sẹ̀ náà ó ó ti fojú ọ̀nà ẹ̀lẹ̀ pátápátá torí pé kí ni kò yẹ ihun tó yẹ fún àwọn onígbàgbọ́ àkọ́kọ́ òní kọ́ máa ṣàdúrà fún wọn wọ́n máa wá torí jẹ fún wọn torí pé kò sí ẹni tí ò rí kàkìkì gbogbo wa pátá aláṣìṣe ni wa ṣùgbọ́n kan wọ́n fẹ́ pẹ́rẹ́ jù kan lọ irú àtìṣe tiwa kọ́ni tiwọn. bẹ́ẹ̀ sì ni àwọn èyí kọ̀ sínú lórí àṣìṣe wípé tẹ́ bá ni wọ́n fi ilẹ̀ wọ́n kọ̀ wí àkọ́júdé lọ́dọ̀ ọlọ́run wọ́n fi padà sójú ọ̀nà wọ́n fi tiwa kọ́ kọ́wá jẹ́ pé irú àwọn ẹ̀yẹn láwọn láwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n jẹ́ tí ìsìlámù kọ́ débi tó tọ́lọ̀ fún ọ̀kankan nínú wa ká máa bú wọn bẹ́ẹ̀ ni òṣìṣọ́ fún ọ̀kankan nínú mùsùlùmí kọ́ máa bú ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. torí pé ọlọ́ni والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ẹni pé àwọn tí wọ́n síwájú alákọ̀ọ́kọ́ nínú àwọn mùhàjírí àti àwọn àǹsọ́ pẹ̀lú àwọn tó wá tẹ̀lé wọn lẹ́yìn pẹ̀lú dáadáa ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí tọ́nà ọba tọ́nà ọba tó fáwọn tó ẹni ọlọ́run ọba yọ́nú sí ká máa túbọ̀ sọ̀rọ̀ ìyọ́nú náà lọ́gà yìí ìdínú tá a bá dárúkọ wọn sọ kódà ọjọ́ pé àwọn tí a jọ lo ìgbà nínú àwọn nínú gáàsà yìí tá àwọn yìí lópin ìgbà tó bá ti jẹ́ pé mùsùlùmí ni a gbọ́dọ̀ máa bú wọn ká máa fi ẹnu oore ká máa fi sọ̀rọ̀ wọn ni kìí sẹ́nu èébí. wàlá àtẹ́jà àti qulubina ghillan lil ladina amanu wọn lọ́wọ́ bá má kí ìkùsínú àti ẹ̀gbẹ́ ṣíṣe àti inú níbí ni ó wà nínú ẹ̀mí wa. sí gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ sọ́lọ̀ àti òṣìṣẹ́ Rabbana innaka ra'ufur rahim wọ́n lọ́wọ́ bá wọ́n lọ́wọ́ aláàánú ọ̀bọ̀ onífẹ̀ẹ́ kàánú wa kò sì ṣiṣẹ́ wa. so ara yìí ara yìí tí ọlọ́wọ́ bá yẹ àwọn ọ̀dọ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú wọn ó ẹlẹ́ẹ̀kejì wọn ó ní àwọn ọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn ó ní àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa dáadáa táwọn ní ó ní irú dáadáa táwọn ṣe níṣẹ́ òun náà ni wọ́n tẹ̀lé sọ àwọn náà ọlọ́wọ́ bó ti fẹ́ràn ló ti kẹ àwọn ẹni ọ̀sáfọ́ ọlọ́wọ́ pé kí á wà lórí rẹ̀. olórí ara ni a ti dúró èyí tá a sọ ló ṣe déédéé ọlọ́run bá kókó wa nílá dẹ̀ èyí ká sọ tó jẹ́ ṣe ọlọ́run kókó yẹ ẹ̀dùn wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.